ẹkú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ múùmáwòrán Orísun ti ń fẹ́ sí yín àsìkò ìsinmi ọjọ́ òní ìsinmi aláyọ̀ òun ló máa jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. ìròyìn mẹ́wàá òpin ọ̀sẹ̀ òun ló ń dé sí ojú ìwòran yín ṣògo rẹni kejì Abíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. arákùnrin kan Afeez Tijani ti rẹ́wọ̀n he lórí ẹ̀sùn pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn Tijani tó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlógójì ní ilé-ẹjọ́ magistrate ní ìpínlẹ̀ Èkó jù sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta nítorí tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé ẹ̀sùn oníkókó méjì ni wọ́n fi kàn án ó sì bẹ̀bẹ̀ pé òun kò ṣẹ̀ sí òfin àti pé kí adájọ́ wo òun ṣe láàánú Tìjàní sọ wípé òun mú àwọn ẹ̀ṣẹ̀ òun lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kí adájọ́ fi ojú rere kó fi wo òun àmọ́ lẹ́yìn tí arákùnrin náà bẹ̀bẹ̀ tí adájọ́ sì kọ̀ láti gbẹ̀bẹ̀ rẹ̀ ni wọ́n dá a sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta láì béèrè owó ìtanràn kankan lọ́wọ́ rẹ̀. ṣáájú ẹjọ́ yìí ni ọlọ́pàá olùfisùn Godwin Oriabure ti sọ fún ilé-ẹjọ́ wípé ọwọ́ òfin tẹ Afeez Tijani tó jẹ́ atún ọkọ̀ ṣe ìyẹn mechanic nígbà tó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn rẹ̀ jà ní agogo kan ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní agbègbè Jíbówú ní ìpínlẹ̀ Èkó eléyìí ṣẹlẹ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún tó kọjá orí abure ní Tìjání ti kọ́kọ́ sá lọ fún àwọn ọlọ́pàá kí ọwọ́ òfin tó bà á ní balùwẹ̀ níbi tí ó sá pamọ́ sí. gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwa ti pàṣẹ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní san owó oṣù òṣìṣẹ́ eléyìí tó kéré jù láti oṣù kínní tí a wà nínú rẹ̀ yìí. ó tún pàṣẹ pé kí wọ́n ṣe ìwádìí pàtàkì lórí àwọn òṣìṣẹ́ náà kí àṣírí àwọn afàìṣiṣẹ́ gbowó ìyà kó lè tú sí ìta gbangba. gómìnà ọ̀hún ló pàṣẹ nígbà tó gba àbábọ̀ ìgbìmọ̀ tó gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ owó oṣù náà fún àwọn àtúnṣe eléyìí tó yẹ. kí ó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀ owó oṣù tuntun ọ̀hún ni gómìnà ti kọ́kọ́ wo àwọn ìyàtọ̀ tó wà láàrin àwọn àkọsílẹ̀ sísan owó oṣù tó wà láàrin àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ìṣúná àti ọ́fíìsì àwọn olórí òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Sokoto gómìnà Tambuwa ní èyí ló mú òun wo àwọn ìyàtọ̀ ọ̀hún fínífíní tí èyí tó tọ́ tó sì mú kó pàṣẹ pé kí wọ́n máa fi ìwé pélébé àkọsílẹ̀ ìwé owó oṣù òṣìṣẹ́ kọ̀ọ̀kan lé wọn lọ́wọ́ èyí tí wọ́n ń pè ní payslip alákọ̀ọ́kọ́ ru rẹ̀ ní ìpínlẹ̀ Sokoto ó tún wá ṣe ìlérí láti san owó oṣù tí ìpínlẹ̀ náà sì ń jẹ àwọn òṣìṣẹ́ di àsìkò yìí owó tó wà nílẹ̀ láti san fún àwọn òṣìṣẹ́ ọ̀hún ní àádọ́ta dín nírinwó ó dín mẹ́wàá mílíọ̀nù náírà lákòótán ó gbóríyìn fún àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn òṣìṣẹ́ ìjọba lórí ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ fún sùúrù wọn àti làálàá eléyìí tí wọ́n ṣe kí ọ̀rọ̀ yìí kó tó bọ́ sí àṣeyọrí ọ̀dọ́mọdékùnrin òkìkí adéyẹmọ tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí òkìkí gold ti kó àwo orin rẹ̀ tuntun jáde tí ó pe àkọlé rẹ̀ ní orin ayọ̀ ẹ jẹ́ kí a gbọ́ bí sekinat raji ọláìdé ṣe mú eléyìí wá fún wa. òrìṣà tá a bá ń ṣe tá a bá ń lé ọmọdé sẹ́yìn irú òrìṣà bẹ́ẹ̀ kì í pẹ́ parun ìdí nìyí tí ọ̀pọ̀ ènìyàn fi dìde láti ṣúgbà ọ̀dọ́mọdékùnrin òkìkí adéyẹmọ tí wọ́n pè ní òkìkí adé gold lásìkò ìfilọ́lẹ̀ àwo orin rẹ̀ tuntun tí ó kó jáde láìpẹ́ yìí ní ìlú èkó níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn pàtàkì tóun tàwọn olórin ńláńlá péjú pésẹ̀ sí láti bá ọ̀dọ́mọdékùnrin náà yọ̀ àwọn bíi délé táíwò. ẹlẹ́gbẹ́ tó wọ́n ti àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ Esther Ìgbẹ́kẹ̀lé. ọ̀pọ̀ ló ṣẹ́gun nabi st janet. àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkìkí forin dúpẹ́ lọ́wọ́ olúwa. Ranger pẹ̀lú náà gbóhùn sókè láti fi orin yin Olúwa. àwọn ènìyàn sọ ohun kan tàbí méjì tí wọ́n mọ̀ nípa ọ̀dọ́mọdékùnrin náà àti lílo ẹ̀bùn rẹ̀ lọ́nà ọ̀tọ̀. ẹ wọ́n ní pé tí eégún bá ń lé ni èèyàn gbọ́dọ̀ dúró torí bó ṣe ń lé ara ayé ló rárá o mo rí pé ìlàkàkọ ọmọ yẹn láti bàtó ti wà ní kékeré kò dúró so tó bá pè wá pé òun ní ọjọ́ ayọ̀ a ní choice lórí ọmọ dáadáa yóò kọrin báyìí tó ń kọrin as an educationist ìmọ̀ràn mi fún ni wípé bí ó ṣe ń ga nínú ìwé ẹ̀ bẹ́ẹ̀ ni kó máa ga nínú ẹ̀bùn tí olúwa fún yìí ẹ̀bùn yìí ló máa sọ́ di ènìyàn ní ọjọ́ iwájú ẹ̀bùn ṣe pàtàkì nílé ayé ọmọ ènìyàn ọ̀tọ̀ ní ààyè ìwé ọ̀tọ̀ ní ààyè ẹ̀bùn. láti inú oyún láti inú oyún làwa ti mọ̀ inú oyún wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ni pé ó dàgbà lójú wa ó dẹ̀ sì wà bẹ́ẹ̀ náà adẹ̀sùn máa máa rí rere pẹ́ àwa ní mọ àti mọ bẹ̀rẹ̀ àní mò pin ẹ̀ lọ́wọ́. Yes. Tayọ̀ ilé tó kọ́ ni mí mi ò gbọ́dọ̀ dáwó mọ́kọ́ mi ò ọlọ́run mọ́kọ́ mi ò bàbá. láti kékeré àwọn tó wá síbí báyìí fún ọmọ thirteen years old ó ti ṣó pé òkìkí àmàtọ̀ káàkiri àgbáyé lágbára ló ṣe máa rí nìyẹn níkẹyìn wọ́n rọ àwọn ènìyàn láti máa ṣàtìlẹ́yìn fún àwọn ọmọdé tí ó ní ọgbọ́n àtinúdá èyí tí Ọlọ́run ti fi ta wọ́n lọ́rẹ látọ̀run torí àwọn ni ògo ọjọ́ ọ̀la Sekinat Ọláìdé Rájí. ẹ káàbọ̀ padà kò jẹ́ bí Sekinat Ọláìdé Rájí ṣe mú eléyìí wá fún wa. di àsìkò yìí ọ̀rọ̀ sì ń lọ lórí ikọ̀ elétò ààbò tuntun tí àwọn ìjọba apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí fi lọ́lẹ̀ ní ọjọ́bọ̀ tó kọjá bí kọmíṣánná ọlọ́pàá tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó fatai owóṣe níṣe sọ wípé ikọ̀ elétò ààbò tuntun tó ń jẹ́ àmọ̀tẹ́kùn yóò máa lo àwọn ìbọn ìbílẹ̀ bíi ti àwọn ọlọ́dẹ owóṣe ni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ètò ààbò sọ eléyìí nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn nígbà tí wọ́n bí léèrè bóyá àwọn aláṣẹ yóò gbà láti jẹ́ kí àwọn àmọ̀tẹ́kùn lo ìbọn bíi ti ọlọ́pàá ó dáhùn ó ní bẹ́ẹ̀ ni sí ìbéèrè náà ó ní wọn yóò lò ó ní ibi tí ó bá ti tọ́ ó wá ṣàlàyé pé ikọ̀ àmọ̀tẹ́kùn kì yóò ní ibi àtinimọ́lé wọn yóò kàn máa fi imú káàkiri lórí àwọn ìṣẹ̀lẹ̀ láabi àti àwọn ìwà ọ̀daràn ní apá gúúsù ìwọ̀ oòrùn ni nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ bóyá ikọ̀ àmọ̀tẹ́kùn lè fọwọ́ òfin mú àwọn ọ̀daràn owó ṣe é ní tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ báyìí sọ wípé irú agbára tí wọ́n ní láti fọwọ́ òfin múni ní gbogbo ará ìlú náà ní ìtumọ̀ èyí ni wípé wọ́n lè mú ọ̀daràn kí wọ́n sì fà á lé ọlọ́pàá lọ́wọ́ ó ní ìgbésẹ̀ dídá àmọ̀tẹ́kùn sílẹ̀ wá láti inú ìwé kan tí ẹ̀ka tó ń rí sí ìdàgbàsókè àwọn orílẹ̀-èdè lágbàáyé ìyẹn United Kingdom lákòótán Fatai Owóṣeni sọ wípé àmọ̀tẹ́kùn yóò dàbí ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tó ń fimú fínlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó fẹ́ da ìlú rú ní tòró ti bu ìhà gúúsù orílẹ̀-èdè nàìjíríà. ilé-ẹjọ́ májísírèètì kan tó fìdí kalẹ̀ sí ìlú àpòmù ti fi àwọn afurasí mẹ́ta tí ìròyìn gbé dìde ní ọ̀sẹ̀ tó kọjá pé wọ́n ṣekú pa akẹ́kọ̀ọ́ ifáfitì lásù ní inú àtìmọ́lé àwọn afurasí náà tó jẹ́ Owólabí Adéẹ̀kọ́ ẹni tó jẹ́ olólùfẹ́ akẹ́kọ̀ọ́ ẹni tó ń fúnra rẹ̀ ṣekú pa láti fi ṣògùn owó ẹnìkan tó pe ara rẹ̀ ní àlùfáà olúwa ṣẹ́gun philip tí ó bá owólabí yọ gbogbo ẹ̀yà ara tó fẹ́ lò fún oògùn owó náà àti ìyá owólabí ìyẹn arábìnrin bọ́lá adéẹ̀kọ́ ni wọ́n fi sí àtìmọ́lé ní ibi tí wọ́n ti ń tún ìṣe ènìyàn ṣe ní ìlú iléṣà ọmọbìnrin favour darlene ọládélé ni ẹni tí wọ́n dá ẹ̀mí rẹ̀ légbodò nígbà náà tí wọ́n dúró níwájú adájọ́ Lákúnlé Ìdòwú Faith ó kọ̀ láti gba ẹ̀bẹ̀ wọn nítorí bí ilé ẹjọ́ ọ̀hún ti rí adájọ́ Ìdòwú Faith wá sún ẹjọ́ wọn sí ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta ọdún 2020 bí a ò bá gbàgbé wípé ìròyìn tó jáde lọ́sẹ̀ tó lọ nípa bí Owólabí àti Philip ṣe ṣekú pa Favour